Ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni àwọn òbí olóògbé Abdulfatai Yusuf gbajúmọ̀ sí ọkọ olóyún, ìyẹn Alhaji Yusuf Hamada àti ìyàwó wọn jáde síta láti fi ẹ̀sùn kan ìyàwó ọkọ olóyún tẹ́lẹ̀ yẹn Alhaja Silifatu. Ohun tí wọ́n sọ ni pé gbogbo nǹkan ọmọ àwọn ni obìnrin yìí ti tà tán ní gbàǹjo tí ó sì ń fi ìyà jẹ àwọn látìgbà tí ọmọ àwọn ti kú. Ọ̀rọ̀ yìí ni gbogbo kálukú ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n sì ń gbé yẹ̀wò tí wọ́n ń jù síra bí ẹni gbàgbọ́ ọtí. Ṣùgbọ́n báyìí, ọ̀kan nínú àwọn ẹbí Alhaja Silifatu tó jẹ́ ẹ̀gbọ́n Alhaja náà tó tún jẹ́ ọmọ ìyá àtọ̀hún bàbá ẹ̀ ti bá ojútélé sọ̀rọ̀ o. Ọkùnrin náà ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. Ọkùnrin yìí tó pe orúkọ ara rẹ̀ ní Adé Balógun sọ pé kò sí òótọ́ ọ̀rọ̀ kankan nínú gbogbo ohun tí bàbá ọkọ olóyún sọ síta ó ní bàbá náà kàn mọ̀ọ́mọ̀ fẹ́ ba àbúrò náà lórúkọ jẹ́ ẹ̀yin náà ẹ gbọ́ ohun tí Adé Balógun sọ. ẹ ṣe gan orúkọ mi ni Bọ̀dé Adé Balógun tí mo jẹ́ bàbá ìyàwó ọkọ lóyún tí mo dẹ̀ tún jẹ́ ẹ̀. ẹ ṣe bàbá wa báwo ni ikú olóògbé ọkùnrin late Fatai Yusuf ọkùnrin ṣe rí lára yín nínú ìdílé yín. Ah, ọgbẹ́ ẹ̀ ṣì wà lára wa dòní tí kò kì í ṣe ń tàpá àlè gbàgbé láyé torí pé ó ṣe dáadáa sínú ìdílé wa ọgbẹ́ ẹ̀ ṣì wà ní ara wa dìsìn tó pé a lè gbàgbé ẹ̀ láyé tó pé èèyàn gidi ló jẹ́ sí wa. ìyàwó wa ni ìyàwó late Yusuf Ọ̀pọ̀lóyún kọ sí àwọn òbí wọn pàápàá jùlọ lórí awuyewuye tí a gbọ́ lórí ẹ̀rọ ayélujára wípé bàbá àti màmá ní ìyá ń jí àwọn. ṣé ẹ rí ó wà lára kan tí mo fi jáde sọ̀rọ̀ tó kí mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣe rí bàbá ọkọ lóyún ọlọ́run ọba àforíjì fún ọ̀rọ̀ tó ń pamọ́ ìyàwó olóògbé látìgbà tí ìyàwó olóògbé ti tí olóògbé tí olóògbé ti kú ni ìyàwó ọkọ lóyún ló ti ń fún ọ ní seventy thousand every month àpò ráìsì gàárì oògùn tí wọ́n máa lò sí ara wọn yẹn bàbá màmá àti ìyàwó kékeré tó pé ìyàwó méjì ni bàbá ọkọ lóyún ní ó tún máa ń kó bọ́ǹvìtà àti míìkì mọ́ ìgbà tó wá dúró tó wá dójú kan táyé pé ìtọ̀ ṣúgà ń yọ bàbá lẹ́nu títọ̀ ṣúgà ń yọ màmá lẹ́nu tó dẹ̀ tún yàwó kékeré lẹ́nu náà fi dá bọ́ǹvìtà dúró wọ́n á ṣe gbẹ́kọ̀ bí bí oṣù mẹ́ta sísìn náà ni kò rí kankan pàtó ń pariwo pé wọ́n á fún un ní owó tó tẹ́lẹ̀ rí gbogbo kan tá a fi ń san owó tá a fi ń gbóúnjẹ fún gbogbo ẹ̀ ló wà ok ṣe rí nípa ti ọ̀rọ̀ ogún ṣe rí bàbá òun lè ká máa pè ní arékè mọ́ṣe àti arékè ṣe ṣe nígbà tó lóògbé kú tá a gbé olóògbé lọ sílùú wọn tá a lọ sin bí ọjọ́ kẹta ló ti pe gbogbo ẹbí tá a rò pé ó sì wà nílùú wọn lọ́n tó pé àfilẹ̀ sílùú lọ́hùn ni ìyẹn ló ìlú òkè agbọ́pọ̀ ti dẹ́sẹ̀ kó ló pe gbogbo ẹbí jọ kóun fẹ́ rí wa a dẹ̀ lọ èyí tí bàbá máa sọ ni wípé àtàlùpẹ́ bá kó fẹ́ pé ká lọ kí tí bàbá máa fi dá wa lónìí wípé òun fẹ́ take over ọ́fíìsì o òun lòun ní ọ́fíìsì o pé àwọn kan ó jáde àwọn kan ó wọlé ibẹ̀ lọ́mọ olóògbé obìnrin ló ti gbà mọ́ lọ́wọ́ lójú àwọn ẹbí bàbá rẹ̀ àtọ́jú ẹbí ìyá rẹ̀ tó di wàhálà gidi rọ nítorí pé irú ọ̀rọ̀ wo ni pé ibùdó ti ń gbọ́ pé bàbá ti ń jogún ọmọ. Hmm. lẹ́yìn ìgbà tí olóògbé eh, Yusuf Atah lóyún kú kí ni àwọn ìdojúkọ tí ìyàwó wọn ń dojúkọ pàápàá jùlọ lórí option C. ah ó ní agbára pọ̀ ẹ̀mí àánú ọmọ mi ń ṣe mí hmm. tó pé nígbà tí ọkọ rẹ̀ lọ ń tọwọ́ bọyọ iṣẹ́ yìí ó pe ọkọ ẹ̀ pé ìkan tẹ́ ń ti ọwọ́ bọ̀ yìí sẹ́mi yín gbé ṣe ló ṣépè fọmọ mi pé kò lajú pé kò mọ nǹkan kan pé nǹkan tún ṣépè débi pé ẹni tó bá ní kò ń dá ọ̀tọ̀ tó ń ṣe dúró pé ikú ló máa pọnú tàn dànù ó ṣépè bẹ́ẹ̀ ọmọ mi wá pè mí pé kí n wo ìkan tọkọ ń dá ọwọ́ lé o mo wá pe ọkọ ẹ̀ pé gbọ́kàn tíyàwó ẹ̀ sọ fún mi ó ní bẹ́ẹ̀ ni pé òun lè yọwọ́ ń bẹ̀ pé òun ti bẹ̀rẹ̀ òun ti bẹ̀rẹ̀. kí wàá ní lẹ́yìn ìgbà tó ń kú tán ìjẹ́ àárí bóyá ó dojú kọ àwọn tí wọ́n ti gbowó lọ́wọ́ wọn bóyá ó ní nǹkan tí wọ́n ṣe fún ìyàwó wọn nípa láti gba owó wọn padà. ẹ ṣeun ṣe rí látìgbà tí kọ́kọ́ lóyún tó kú làwọn ọlọ́ṣọ́ sì ti ń yọnu ìmùgọ̀ ẹnìkan tẹ̀ wá sọ́fíìsì tó wá ń na ìyàwó ẹ̀ hmm. táwọn ń da gbogbo ọ́fíìsì nígbà tí ọkọ lóyún kú tán látìgbà tó ti kú ìyàwó ò tí ì gbádùn ara ẹ̀ báwọn kan bá ṣe ń wá làwọn kan máa lọ làwọn kan wà bá ṣe ń lọ sí zone zone zone a là ń lọ sí zone b là ń lọ sí EFCC kò síbi tẹ́yẹ kò síbi táwọn ọlọ́sọ sí ò tí ọkọ lóyún dé ọ̀run nìkan nu àti ìgbèdè ṣe wá rí ìkankan ṣẹlẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ̀ màá sọ ṣe rí bàbá ọkọ lóyún ọ̀rọ̀ tó sọ síta ló yẹ kémi náà jáde mi ò fẹ́ jáde tẹ́lẹ̀ bọ̀tá bá mo fẹ́ ká pè wá pọ̀ kájọ fèsì ara wa gbogbo ọ̀rọ̀ tó sọ kò lè sọ lójú mi kò lè sọ lójú mọ̀lẹ́bí kò tó bẹ́ẹ̀ ó ó ó yọ sọ ni èmi ti sọ sèmi tàdá báyìí tí n bá sọ sèmi títa tó bá tún sọ mí ìmí ọ̀rọ̀ sì ń bẹ̀ ń kú wa bọ̀ káṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́rí ìyàwó ọkọ lóyún ládùúgbò tọkọ ẹ ti kú làwọn lọ́sọ̀ọ́sì ti ń gbé sí lọ síwájú láti ń gbé lọ ìmìkan níjẹta ṣe wà ní kóòtù. túndé túndé. ní kóòtù high court táwọn ọlọ́sọ̀ọ́sí lọ pàdé wa ń bẹ̀ níjẹta níjẹta yìí tá a lọ síbẹ̀ tá a lọ sẹ́tọ̀ àwọn ọlọ́sọ̀ọ́sí tá a lọ fún wọn lówó níjẹta níjẹta yìí lára property tí wọ́n ń tà tó fi ń sanwó ọ̀ṣọ́nsí. ìbéèrè tí mo tún fẹ́ béèrè lára àwọn ọ̀rọ̀ tí bàbá àti màmá lẹ́sìn ọ̀pọ̀ olóyún fi sí orí ayélujára. wọ́n ní ọmọ ọ̀dọ́ ọlọ́kà ni ìyàwó olóògbé <laughs> wípé ọ̀rọ̀ wọn dàbí bóyá ọ̀pọ̀ lórí adìẹ ríbi tó tutù. basi. ni ọ̀rọ̀ wọn báwo ni òótọ́ àti irọ́ ọ̀rọ̀. ẹ ṣe gan-an atọ́kùn yóò dáa fún yín ṣe rí ẹ ń bá lọ sí Coca-Cola ní ìsìn àǹtí mi wá ń bẹ̀ wá ń pè láǹtí Bísí àwa èkìtì a kì í àmàlà iyán la máa ń tà àǹtí mi ló ní restaurants mo rò pé tí tí àǹtí yẹn bá ń tọ oúnjẹ àbúrò ẹ̀ lè ràn lọ́wọ́ so ìyàwó ọkọ lóyún kì í ṣe ọmọ ọ̀dọ̀ ọlọ́kà ọ̀dọ̀ àǹtí mi lọkọ lóyún ti rí fẹ́ ibẹ̀ náà ti pàdé ara wọn gbàtọ́ dẹ̀ rí fẹ́ ọ̀hún náà kò sí pé kò sí kankan tó ní gbàtà mú asọ́dọ̀ mi kan mo níjẹ́ tó fẹ́ fẹ́ lélẹ́yìí ẹ̀ ń òpè méjì yìí ọ̀rẹ́ mi báyọ̀ ó wà London nísòwò sọ fún mi pé balógun jáwọ́ ń bẹ̀ jẹ́ kí jẹ́ káàbúrò ẹ̀ máa bẹ́ẹ̀ tó bá jẹ́ kọ́ máa bẹ́ẹ̀ tó bá wù lọ jáwọ́ ń bẹ̀ mo dẹ̀ jáwọ́ ń bẹ̀ ó dẹ̀ dín nǹkan mọ́ wọn lọ́wọ́ táìmì ò jáwọ́ ń bẹ̀ nígbà yẹn náà lọ́hùn wọn ni pé bẹ́ẹ̀ mi mi ò fẹ́ kó fi ọkọ pé bó ṣe rí pé fàtà ò nǹkan kan nígbà tó fẹ́ bàbá ẹ̀ gan inú yàrá kan ló kó ìyàwó méjì àtọmọ méje sí tájọ ń sùn tí bàbá ó sùn orí bẹ́ẹ̀dì àti ìyálé ìyàwó sùn lẹ̀ tó bá dọjọ́ kejì ìyá ló gorí bẹ́ẹ̀dì ìyàwó gorí bẹ́ẹ̀dì ìyá ló bọ̀ sílẹ̀ ṣé ẹ wá rí ẹnìkan wà wọ́n ń pè ní baba Peter ó lè jẹ́rìí sọ̀rọ̀ mi kò tí ì kú ọ̀sán kan òru kan ló kó ẹrù àbọ̀ ọkọ ló dà síta ìdódò ìdífà síta ni pé ní gbogbo tó ń dé láyé pé wọ́n ní pé tó máa fi lè máa bá bàbá ọkọ lóyún gbénu ilé pé kò lè pé òun ò lè méèkì ẹ̀ e. ìgbà mọ́mọ́ bàbá ọkọ lóyún slipper ti dajì ló máa ń wọ̀ sẹ́sẹ́ ìyàwó ọkọ ló yàwó ọmọ ẹ ló tún lé ayé wọn ṣe tí wọn mọ̀ tó pé owó màá mi owó ìyá tèmi ló gbé fún ọkọ oyún tó fi bẹ̀rẹ̀ program òun ló dẹ̀ fún ìyá tèmi stroke dòní débi pé mo fẹ́ fọlọ́pàá mú mo fẹ́ fọlọ́pàá mú ìyàwó ọkọ lóyún màá mi ló bẹ̀ mí àtàwọn ẹbí pé kí n má dán wò rílì ó dówó ẹ padà fún màmí kí màmí gbà màmí náà òun ò fẹ́ torí pé àná gidi ni ẹ sí òun mi ò lè purọ́ ó dáwó yẹn padà bọ̀ màmí ò gbà. ẹ ṣe bàbá wa ìbéèrè tí ó tún wá kẹ́yìn